الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ni fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí a dá ọpẹ́ fún òun ni ọba tí ó tún ṣàánú wa ó jẹ́ kí ajísáyé ní àárọ̀ tèmi a jẹ́rìí pé ọlọ́run ọba yọ̀kan ṣoṣo ni a sì jẹ́rìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sí ni gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a wa sọ ní ọ̀sẹ̀ tó a sọ̀rọ̀ nípa ẹ̀ àná a sọ̀rọ̀ nípa àwọn nǹkan mẹ́ta wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé fún wa tó ní imam tó ní ó ní àwọn nǹkan mẹ́ta òun náà ní ti máa wàtàlásù munjiyatun àwọn nǹkan tí sì máa ń lani kúrò níbi ìparun mẹ́ta náà ni wàtàlásù kafarat ó sì sọ fún wa pé àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí kọ́nà ọba foríjì ni àwọn nǹkan yìí mẹ́ta wàtàlásù darajati àwọn nǹkan tí máa ń wá gbé ní ga nípò ó ní mẹ́ta ni wọ́n fa amal muhrikat ó ní àwọn ilé tí máa ń pa nírun fàṣùfù mùtọ́à òun náà ni ìní ahun àti ọ̀kánjúwà nínú tí ànábì sallallahu alaihi wasallam ló máa ń pa nírun wàháwá mutaba òun náà ni ìfẹ́nu eléyìí tí à ń tẹ̀lé kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́nu ṣùgbọ́n tí ìfẹ́nu tiẹ̀ bá ti ń pa láṣẹ aburú tó wá ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ẹni parun ni wà i'jabul mar'i bi nafsihi àti kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó máa jọra ẹ̀ lójú kó ti rí i pé à ah, èmi èmi mo dáa jù wà á mọ̀ ìmọ̀jìyà ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ wípé máa ń lani kúrò níbi ìparun tó lè lanu lani kúrò níbi iná fàlàádìlò fìlọ́họ́dọ̀bí wà rìbọ̀ ó ní pé ká ṣe déédéé láàrin ìgbà tí a bá ń bínú àti ní àárín ìgbà tí a bá ń yọnu a bá ń a gbọ́dọ̀ ṣe déédéé tí a bá ń a gbọ́dọ̀ ṣe déédéé anabi muhammad sallallahu wa sallam la ó ní láyà kọ̀dé kọ́dí wàhúwà gọ̀dùbáàdì ó ní gbogbo ìgbà tí ẹni tó ń dájọ́ bá ti jẹ́ ẹni tó ń bínú lọ́wọ́ kò gbọ́dọ̀ dájọ́ lásìkò yẹn torí tí ó bá dájọ́ lásìkò yẹn irú ẹjọ́ tírú ẹni bẹ́ẹ̀ fẹ́ dá ó lè má bọ̀ sí déédéé àwọn ọgbà mẹ́ta kan wà tí adájọ́ kì í dájọ́ wàhúwà já ìhàù nígbà tẹ́bi bá ń pa adájọ́ adájọ́ gbọ́dọ̀ máa dájọ́ lásìkò yẹn wàhúwà gọ̀dùbáàdì nígbà tí adájọ́ bá ń bínú adájọ́ ò gbọ́dọ̀ máa dájọ́ nínú àwọn àsìkò òun ni tí inú adájọ́ bá ń dùn ní àdùnjù kò gbọ́dọ̀ dájọ́ sásìkò yẹn torí gbogbo àwọn àsìkò mẹ́ta yìí tó bá dájọ́ la ìyá àdìl ó lè má ṣe déédéé nínú tí bá ń jẹ́ pé èèyàn ṣe oríire kó là àlàádìlò fìlọ́dọ̀bì wàrídọ̀ tá a bá ń bínú ká máa ṣe déédéé tá a bá ń dunú ká máa ṣe déédéé a torí ń pa ń bínú ó ní à tóun bá bínú òun á fi teprul òun á fi wọn ẹ̀wọ̀n fún ni eléyìí kò ń ṣe ohun tó dáa léèyàn bá ti dunnú náà ó gbọ́dọ̀ tàta rẹ̀ kó má ṣe déédéé kò wò pé à ó dẹ̀ dùn mí nú ó wá fún ní máàkì tó fún àwọn ẹlòmíì wàlkọ́sùdù fìlfàkìrì wàlgínà ẹlẹ́ẹ̀kejì nínú tí máa ń lani kúrò níbi aburú alkọ́sùdù alkọ́sùdù wàládìlò mutakọ́rìbán déédéé àti dọ́gbadọ́gba àti kéèyàn máa ṣe dọ́gbadọ́gba nǹkan kan náà ni wọ́n nítumọ̀ àyè tá a ti ń lò ló yàtọ̀ alikọ́sùdù kéèyàn máa ṣe kéèyàn máa economize kéèyàn máa ṣe nǹkan ní déédéé kó má ṣàṣejù kó sì má ṣe àṣeètò kéèyàn máa ṣe alikọ́sùdù ìmáṣe déédéé filofakiri nígbà tí òṣì bá ń dàyàn láàmú ká ṣe ìwọ̀ntúnwọ̀nsì nígbà tí òṣì bá ń dàyàn láàmú wàlẹ́rìnà àti nígbà tí nǹkan bá pọ̀ lọ́wọ́ ẹni tá a ní lọ́wọ́ ẹ̀rí tẹ́lómi bá lówó kò ní ṣe déédé kò ní ṣe ìwọ̀ntúnwọ̀nsí á ná owó yẹn nínú apàní á ná nínàkúnà ìgbà tẹ́lómi ò bá ní ẹlòmíì aláìní ni ṣùgbọ́n tó wá ya àpà bó ṣe já aláìní yẹn ó tún wà wasteful ọlọ́run ọba ní wàlẹ́ àtúnṣe ìfò ẹ̀ gbọ́dọ̀ máa náà apà inna allaha la yuhibbul musrifin torí pé ọlọ́run bò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá jí apà níbomi ó ní innal mubadhirin àwọn tí wọ́n jí apà yẹn kánú ikhwana shayatin ọmọ yéṣù ni wọ́n ọmọ yéṣù ni wọ́n sùwàlẹ́dínà ìdà ànfàkù ọlọ́run ní ẹ̀rọ àwọn ẹni dáadáa ìdà ànfàkù tí wọ́n bá ti náwó lam yusrifu wọn kì í ná ìlú apà wàlámù yàkòtúrò wọn sì fi ń ṣáwó wàkánà bẹ́yìn náà dáàlì kàkọ́ wá má wọ́n máa ń dúró déédéé láàrin méjì wọ́n ń ṣáwó wọ́n sì ń ṣàpà wọ́n mọ̀ gbà téèyàn máa ń náwó wọ́n sì mọ̀ gbà téèyàn máa ń withdraw from spending téèyàn ní náwó so yẹn jẹ́ inú tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa ó ní wa khashiyatullahi fi sirri wal kéèyàn wá máa páyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba ìpáyọ̀ ọlọ́run ọba ní gbangba ó máa ń rọrùn ìpáyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ ó máa ń le ọlọ́run ọba ní wọn ní kọ̀kọ̀ wa ajrun azim àforíjì ọlọ́run ọba àti tó tóbi ó ń bẹ yakhshawna rabbahum bil ghaib ọlọ́ọ̀bá sọ́nu súrọ́tù rahman ó ní waliman khafa maqama rabbihi jannatan ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́run ọba rẹ̀ ní kọ̀kọ̀ ní gbangba jannatan a máa bẹ fún wọn àlùjọ́nà méjì jannatun fi dúníyà wa jannatun fil akhirah àlùjọ́nà kan lé ayé ìkan lọ́run nínú ìtumọ̀ ẹ̀ jannatun lahu wa jannatun le taafiri. àlùjọ́nà tó jẹ́ ti mùsùlùmí gangan á kọ́kọ́ gbà àlùjọ́nà tó wá jẹ́ ti kèfèrí á tún wá gbà á fi lékún títí ẹ̀ torí gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́lọ́run bá ti fún láàyè nínú iná gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́lọ́run bá ti fún láàyè nínú àlùjọ́nà téèyàn bá ṣe dáadáa láyé á gba àlùjọ́nà ẹ̀ ò ṣe dáadáa láyé tó jẹ́ kèfèrí yẹn àlùjọ́nà tó yẹ kó gbà mùsùlùmí tó jẹ́ ní dáadáa yà á ohun tó wá àyè tó wá di àyè mùsùlùmí nínú iná ọlọ́run bá máa fi ṣe sàárà ká fi ṣètọrọ rẹ fún kíni fún kèfèrí so kèfèrí a máa ní iná méjì mùsùlùmí náà máa ní àlùjọ náà méjì kọ́nà ọba kó má ṣe ṣe wá ní ọmọ àlùjọ náà kó má ṣe wá ní ọmọ náà ẹ jẹ́ ká gbìyànjú ká mójútó ṣe olóore ọ̀la lè pẹ́ jù torí wípé àmọ̀gbà tí a dá fọ́lọ́wọ́n ọba nìkẹ́ ọlá kéèyàn má fi ìgbálẹ̀ kó má fi dá ọ̀la o gbogbo ìgbà tí mùsùlùmí bá ti wà kó fi dúnìyà ka annaka gharibun aw abirun sabirin máa bẹ́lẹ̀ ayé ka annaka gharibun gẹ́gẹ́ bí pé arìnrìn àjò ní ẹ gẹ́gẹ́ bí àjòjì aw abirun sabirin àbí gẹ́gẹ́ bí ẹni tó rìnrìn àjò tó kàn kọjá ń bì kan ilé ayé àkàn kọjá ń bẹ̀ ni àjòjì ní wá ilé ayé téèyàn bá lọ tọ́sìn gbogbo àwọn ta ló lókìkí ju ilé ayé nígbà kan àwọn ọ̀dà lénìí ta ló rántí wọn mọ́ àwọn tó ń rántí gbọ́ ẹ̀kọ̀ọ̀kan ni ẹ̀kọ̀ọ̀kan ni tò lẹ́yìn àwọn tọ́nà bábá ní òun ti ṣẹ́ wọn kù gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́wọ́ ọba àwọn sọ̀hábà tó àwọn làwọn èèyàn rántí gbogbo gbà gbogbo gbà tọ́nà wá fọwọ́ náà ní iṣẹ́ olóore ṣe iṣẹ́ olóore má ní ìgbàgbé táwọn èèyàn máa tàta rẹ̀ tí wọ́n máa fi rántí wa torí wípé tó bá ṣiṣẹ́ olóore táǹfààní ẹ̀ pọ̀ táwọn èèyàn wá ń jẹ àǹfààní yẹn gbogbo ìgbà gbogbo ìgbà wọ́n á máa rántí ẹ̀ wọ́n á máa rántí ẹ̀ wọ́n á máa dárúkọ ẹ̀ ọmọ ẹ̀ Usman radiyallahu anhu gbogbo àwọn èèyàn tó bá lọ sí hajj nínú àyè tó máa ń bẹ̀ wò òun náà ni bí rọ Usman kọ̀ǹga tí Usman gbẹ́ láti gbà yẹn títí dé ìsìn kọ̀ǹga yẹn sì wà ń bẹ̀ ìgbà tó gbẹ lọ́hùn ìnira ni àwọn èèyàn wà ní ìnira ó wá ra kọ̀ǹga owó fún òun kọ̀ǹga tó ń tà lówó ńlá kéèyàn wo bìkọ́ǹsì tí wọ́n ti ń ta omi tó sì rí pé àwọn ará àdúgbò yẹn nídìí omi gan kéèyàn wá lọ bẹ́ẹ̀ tó ní omi pé àyè omi yìí táwọn èèyàn ti ń pọn mi àti bọ́ọ̀wù àti gbogbo ẹ̀ èlú lẹ lè ta fún mi àáfàá mi ń ta bọ́ọ̀wù tí mo gbé two hundred thousand naira tí ṣé kí n fún yín two million kẹta fún mi kí lẹ wá fẹ́ fi ṣe àtẹ̀yìn tẹ́gbẹ́ àti gbogbo àwọn ará àdúgbò yìí ọmọ apọ́ lọ́fẹ̀ẹ́ màá dẹ̀ tún gbé solar system á gbé síbẹ̀ iná nepa wà o kò sí iná nepa o àwọn èèyàn ń pọnmi lọ ni ẹ worú àǹfààní yẹn bó ṣe tó jọmọ tẹ bá lọ sí orílẹ̀ tẹ bá lọ sí sùúrù tẹ bá lọ sí kí lorúkọ ẹ̀ Eh, tabadórílé bus stop ta wọnú lọ kí ló ń jẹ́ amukoko tẹ bá ra àwọn èèyàn àwọn obìnrin ilé tí wọ́n bá fẹ́ pọnmi báyìí ládùúgbò tán lọ ra ọlọ ra ni o tán bá ṣùrù bójú tán ti ń tọ omi bẹ̀rù ọlọ́wà báyìí kéèyàn wá lọ gbẹ́ ìdọ̀tí abọ̀ o sírú àwọn street yẹn pé káwọn èèyàn máa pọ́n lọ́fẹ̀ẹ́ kódé èèyàn tún lágbára pé kán pọ́n lọ́fẹ̀ẹ́ ibi tán ti ń ta omi kẹ́ẹ̀dì ẹyọ kan twenty naira ìwọ nìkan yóò máa wá pọ́n five naira pẹ̀lú àníyàn pé àdìmọ̀ fẹ́ máa fi gbalada mo dẹ̀ fẹ́ mú relief báwọn èèyàn torí notion táwọn èèyàn máa ń gbé sí ọkàn pé à ọ̀fẹ́ lómi àràrà irọ́ ni o a lè ta omi o kò sí láì fi ń bẹ́ o torí wípé bọ́ọ̀ ò dédédé bẹ́ẹ̀ o pumping machine tó bá bàjẹ́ àwọn kan ló ń sáfìsì ẹ̀ o téèyàn bá sọ pọ́n lè ta omi kí ló wá dé tọ́ mo nílẹ̀ ń talẹ̀ àbí ànábì sọ pé ẹni tó bá kọ́kọ́ dé ní ilẹ̀ tó tí ì tiẹ̀ kéèyàn dé inú igbó kan sí inú igbó kìjikìji ó wá tẹ̀dó síbẹ̀ ó gbé bẹ̀ òun náà ti di kíni ó ti dọmọ onílẹ̀ ńbẹ wọ́n sì ò bá ti jẹ́ pé agbára àwọn kan extend débẹ̀ òun náà ti dọmọ onílẹ̀ so ìlú yìí sì náà táwọn àwórì ń jẹun ẹ̀dẹ̀ ni àwọn bàbá wọn lọ́kọ́kọ́ rìn gbèrègbèrè lọ́rìn débẹ̀ ni nígbà tó ń rìn débẹ̀ wọ́n ń gbé bẹ̀ tó àwọn ẹlòmíì dé àyíbó ni wọ́n ti ń bọ̀ èmi náà fẹ́ ṣe àràrà wàhálà lé ní o èló ni ó yá sàmù wa àbí èrò ń pọ̀ sílẹ̀ tí wọ́n yá mú five naira wa àgòdó wa lémi bí wọ́n bá fẹ́ ra a plot of land èyí tó chìpù jù ní bóyá ká sọ pé fifteen million fifteen million kódà nínú ra a plot of land nínú rà nínú àwọn rà ń bẹ̀ yẹn nine million ten million nínú rà ìrà tó jẹ́ pé láwọn ọgbà kan ta twenty thousand naira gbogbo twenty ayé two thousand náà mi ò kò ń ṣe pé ó tó ti pẹ́ báyẹn o náà two thousand early two thousand wọ́n ta twenty thousand ta ló fẹ́ lọ ra nú omi omi tó jẹ́ pé tẹ bá mu ọbẹ̀ ó máa mú yín pátápátá ni táwọn èrè tó ń gbéyàn mi tó wà mẹ́ rẹpẹtẹ ṣùgbọ́n wọn tó dìlé ní half a plus five million létí kánà gangan báyìí ohun tó dìlé ní nìyẹn half a plus ní five million ẹ̀wọ̀n nǹkan jọ̀mọ́ àwọn ilẹ̀ yẹn lánàá sí ni lónìí àwọn bàbá tó talẹ̀ lánàá gbogbo àwọn àdúgbò wa yìí aró ní two thousand naira oní ten thousand wà oní fifty wà ọlọ́ndrẹ́dì wà ó ti ń di ìlú ńlá nìyẹn. tàbí ṣòṣùgbọ́n lè ní kọ́ àwọn bàbá tó ń talẹ̀ fifty thousand lágòdò èyí tó bá wà láyé nílé nínú wọn á fẹ́ lè máa sunkún parẹ́ lójoojúmọ́ àwọn ọgbà yẹn sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti tà ń gbà yẹn náà owó gógóró náà ni ẹlòmíì àtàwọn odidi ilẹ̀ two plots a kò fi ṣe fàájì láàrin kájíjú kálá náà ni so kọ́nà ọba kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa so ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب